ètò tí kò ní létí àwọn tí wọ́n gbé ètò kalẹ̀ wọ́n ní kí a bá wa sọ̀rọ̀ ètò ìdíje àti ìdìbọn. lẹ́yìn ìgbà tí a fún ọlọ́run ọba tí ó ṣe pé òun ló ní àsìkò. ọba tó ti pé òun ló ní àkókò olóṣù ní ìgbà ó wà tí a ti wà ní kò sí nínú oṣù tí wa tí a bá ti ẹnu kò sí àkókò mùsùlùmí ló máa ń fa àsìkò kú jùlọ gbogbo ètò ìgbésí ayé wa ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti fàkókò sí i. bí èèyàn bá fẹ́ lọ sí mùsùlùmí èèyàn máa ti kù tí yóò ti jí bó bá wà mùsùlùmí lọ ní aago mẹ́fà ọkùnrin náà balẹ̀ pé yóò ti jí torí pé yóò mú ìsọ̀lá ti sọ̀rọ̀ bẹ̀tẹ̀ yẹn lè lọ wá ní tí kì í ṣe mùsùlùmí lọ lé aago méjì lè mọ́tò wọn ló ń sọ̀rọ̀ wọn bákan náà àsìkò tá ó sùn àsìkò tá ó jì islam ti púrógámù ó ò lè sùn láì má ti ṣáájú kò sí bọ́ọ̀lù sí ìmọ̀ yàtọ̀ ìyá gbìyànjú gbé bí ìjẹ́ bí ìṣáájú ìbá fi ṣáájú lọ. a rí pé gbogbo ètò ìgbésí ayé àwọn mùsùlùmí kò lásìkò bá a bá ṣiṣẹ́ látàárọ̀ tó bá ti di ọ̀sán a máa ronú wípé àfẹlẹ ọdún sọlá ti sọ. bí mo ti pẹ́ mo tún ṣáájú ẹlòmíì nínú ẹ̀rọ máa tẹ̀ka gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ọ̀kan nínú àwọn bàbá wa wọ́n sọ fún wa. pípẹ́ ti ní ìsinmi yìí ó ní àlàyé eléyìí máa fún ọ̀pọ̀lọpọ̀ yìí ṣùgbọ́n àwọn tí wọ́n pè mí wọ́n jẹ́ ọ̀gánáìfà dandan gbogbo àwọn organisation àtà àná àtúntẹ̀ta ni mo sọ fún ọkọ yìí nílé wa torí àwọn nǹkan míì tó ṣẹlẹ̀ tó jẹ́ kí dáadáa ṣùgbọ́n mi ò lè yọ ara mi kúrò níbẹ̀ nítorí ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ okùn ẹ̀dùn. ayé àwọn pátápátá ìmọ̀tò ẹ̀dùn kò tó ìmọ̀ ìṣọ̀kan máa gbé ìtura wa láti lè tẹ́lẹ̀ division yẹn ẹ̀rì pé mo gbúdọ̀ put one of two things in place kí n tó lè láǹfààní àkókò rẹ̀. bàbá ti wo àkúrẹ́ síbí báyìí á lè fi ó nà sẹ́kẹ̀ kábí tó sọ ojú ọ̀nà ìṣèlú mo tọrọ àforíjì lọ́wọ́ àwọn aṣáájú tó wà ní kòkó tí ọlọ́wọ́n bá fi ó forí mo fi àsìkò yìí kí àwọn àlàájì wa mo lè san ní ẹ̀ẹ́dẹ̀gbẹ́ bá a ti pè wọ́n àfi táìtì pàtàkì ṣùgbọ́n bẹ́ẹ̀ ti pé òun ó sáàlì létí gbogbo èèyàn ìdílé yẹn tẹ̀wọ́n fi pọfẹ́sọ lọ́kọ́ sí lọ. wọ́n lè fi dọ́kítọ́ orúkọ ẹlòmíì sábà kọ́ kan orúkọ ìlú mọ̀sánà gẹ́gẹ́ bí orúkọ tó wà láwùjọ lórúkọ tó kírètì kírètì ìmọ̀ ni mùsùlùmí sọ ṣùgbọ́n tí ìyàbá dárúkọ aláàjì olùsànni òní òfin dọ̀kítọ̀ fọ́nà tó bàá jù tọ́ba tó olùsànni kódà kò bèrè ẹni tí ò mọ́ ọlọ́run tọ́ba tó orúkọ yẹn ló bàtà ìjàpẹ́ ìjẹ́kùn olùsànni àbáwọn tó tọ́lọ́ tọ̀ lọ́wọ́ ẹ̀rí wọn ti dìde nígbà wọn ètò tí wọn yìí wọn tó kọ́ ọlọ́wọ́n bá kó bá lọ́wọ́ lọ́wọ́ sọ yìí fún àlàáfíà fún wa àti irú wọn bẹ́ẹ̀ tí ọlọ́run ti wọ́n ní ọ̀ṣọ́ Islam lédè mo fi tiwọn náà mo fi wọn kí àwọn tí wọ́n ti aṣojú ọ̀gá àgbà fún ilé ẹ̀kọ́ gíga tí a wà ń bẹ̀ tó jẹ́ ti ìmọ̀ ẹ̀rọ mo fi lọ lọ ẹ̀yìn lẹ́sìn bàbá ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀gánáìsà wọ́n ní lẹ́sọ̀ ní báwọn gbórúkọ ní àwọn mọ̀nà lẹ́yìn ògbọ́n lẹ́sọ̀ fún mi. mo rí pé amara ló sọ torí pé ní ẹ̀rọ fúláṣpà tó dé pútà amara ló sọ tó kọ́ náà bàbá bá tán lẹ́sìn àdá ọmọ ìpínlẹ̀ òkúta máa tó kí ìtàn níwájú àgbàlagbà tó kí wọn lọ́lọ́ba kára wà lókè wa tó wọ́n bá sọ̀rọ̀ àwọn náà ẹgbẹ́ wa tó wọn torí pé ìgbésí ayé family friends o òun ni àjọ pé kí ọlọ́run bá sí ọlá títóbi rẹ̀ kó bá wọn tó sì wọ́n tó sì bá wọn fún wọn lọ́wọ́. ó fi tí wọ́n náà ti gbogbo àwọn tí wọ́n wà ní ọ̀pọ̀ àwọn ètò ìjọba àti ní àti gbogbo àwọn tí títí tọ́ sí kí wọ́n gba àsìkò mo kí àwọn aláàjì àdéọlá mo kì í náà nítorí àsìkò àwọn ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ fẹ́ sọ inú mi dùn àwọn chairman muslim community wọ́n ti sọ̀rọ̀ àwọn aláàbò kúlé sáájú àwọn náà sọ̀rọ̀ mi ò ní lọ bí ọ̀rọ̀ yẹn púpọ̀ torípé bí ẹ ti jókòó yìí bẹ́ẹ̀ ti wà yìí àwọn náà ti wà báyìí nígbà tí àwọn àgbẹ̀ kọ́ a sì mọ ipa sí ẹgbẹ́ akẹ́kọ̀ọ́ mùsùlùmí tó kó ní òfin tí a yí ọmọ mùsùlùmí kan. mo rọ ẹnì kọ̀ọ̀kan wa activity ọ̀nà méjì tó o bá ti dùn fún islam ó lò fún kan níta. ẹ̀díkà ló ti wá fún islam àti láti fi díẹ̀ sàn ọlọ́run ọba láwùjọ àbẹ̀lẹ́ wọn bá sọ̀kánù wọ̀ sáárá tó mọ́ṣẹ́. láti lọ síbi ọ́fíìsì. náà ní ogún ọ̀nà tí mo fẹ́ fi túùtì sọ fún túùtì. Orúkọ ojú mo fi wò ó, ojú tó tó fẹ̀ mi. Ṣùgbọ́n mo fẹ́ gbìyànjú láti dá padà sí ọ̀nà tó ṣe déédéé àwọn tí a fẹ́ ọmọ akẹ́kọ̀ọ́. wọ́n kọ́ pẹ̀lú èdè arabic alifẹ́rẹ́kọ̀tù nàìjíríà ìtumọ̀ tí mo fẹ́ fún òun náà ní kí náà ń pè islam tí mo fẹ́ fún. al-islam kí ló ń jẹ́ bẹ́ẹ̀ torúkọ yìí tó bá ti ṣe islam bí ọlọ́run ṣe sọ báwọn ti ṣe gbé kalẹ̀ àwọn yẹn náà ló ń pè ní ahàlẹ̀ ìfẹ́rẹ̀ pàtó àgbàjìlá. nínú islam orúkọ yìí ó pa gbogbo èèyàn tó pọ̀ ó pa wá pọ̀ ṣùgbọ́n bó dára bí ṣe ń pàṣíṣe rẹ̀ ó máa ń fẹ́ yàtọ̀ síra wọn láwọn àkọ́kọ́ àbí níbàámu sí information àbí ìmọ̀ tó kàn kò sí oníkàlùkù tọ́lọ́wọ́ ayé báyìí kí ni sẹ́ńtò lè fà àwọn tí wọ́n ti ṣe mùsùlùmí tí wọ́n bá rí àwọn àtàjẹ́ Yorùbá wọ́n ní islam tí ń yàtọ̀ sí àṣà àwùjọ náà lè wo yorùbá wípé islam ti yorùbá ó yàtọ̀ sí ìsà ṣẹlẹ̀ ká ṣẹlẹ̀ lẹ́nu dọ́kítà ní ọdún tí mo pé ẹnì tí jáde láyé mùsùlùmí àwọn afẹ́ lọ sí ẹni ẹ̀ sí iṣẹ́ iṣẹ́ yìí àwọn ọmọ ìyàwó haúsá àwọn ni wọ́n wá ní àwọn ò gbà I took a bike to Hausa wọn sùn síbẹ̀ wọ́n ní torí pé ọmọ Yorùbá làwọn ti bàtẹ̀ nínú bíbí Yorùbá náà ti nínú o tí a lè ilẹ̀ ẹlẹ́ láti máa ṣàkóso rẹ̀. lẹ́tọ̀ rẹ̀ tó tó ṣe yẹ orí pé lọ́pọ̀lọpọ̀ ní ìlú ó lè máa di oúnjẹ mara fẹ́ pé kí ṣe. ó fi ètò ìṣẹ́jẹ́ wá fún sí ìṣẹ́ mùsùlùmí àbí ẹlòmíì ti ga mùsùlùmí ní ọtí kírun tí o bá yẹ kọ́ pàyàtọ̀ láàrin mùsùlùmí tó ń lórúkọ àti mùsùlùmí tó ń kírun ẹni tó bá yà ti fún tọ́ba ti pè lórúkọ mùsùlùmí mùsùlùmí náà lọ́dọ̀ yorùbá oríṣiríṣi ẹlòmíì ti lẹ́kọ̀ọ́ kéde yìí wọ́n wá ń fún wọn ní ìfẹ́ mùsùlùmí wọn ìdí gan ìyẹn ṣùgbọ́n kò sí sọ sí ìgbà mo fẹ́ pa akọ́kọ́ yọ̀ọ́ bẹ̀rẹ̀ pé bá a ti ṣe ìsìláàmù wa ó ti yàtọ̀ síra wa níbàámu sí ibi tá à ń gbé níbàámu sí àwọn tá a fara sí bóyá àwọn àfa àbí ẹgbẹ́ kan àbí ìjọ kan àbí bí àwọn tí wọ́n jẹ́ akáàjì Islam lákèké títà wa tí wọ́n ní ìlú wa. ìdí ìtòbi jẹ́ pé sábà náà ìṣòkòtò náà ṣíyá. ní èdè ìbò wọ́n say ní fẹ́ẹ́rì tẹ̀. ṣùgbọ́n mi fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ sẹ́ẹ̀kì tí o mọ̀ gbà wá lọ́sọ̀. mo bìí ìdúgbò tá náà torí pé àwọn sẹ́ẹ̀kì wà tí wọ́n ti sọnù. النبي صلى الله عليه وآله وسلم اليهود على إحدى وسبعين فرقة أنا بلا وجيو وفسيو نسبت وافترقت النصارى على اثنتين وسبعين فرقة àwọn kristian wọn kú sí ọ̀nà seventy two wàtàtà tẹ́lifù àwọn ọmọ lẹ́yìn tèmi náà wọ́n máa padà kú sí ọ̀nà seventy three kó lòun sì nà gbogbo ìlú ìpátá iná náà ní ọ̀rọ̀ wọn padà ìlà wà kan ṣoṣo. àdìsí tó náà sọ kan àwọn ànábì ní mọ̀nkánà àlà máa ànà àlẹ́ yìí wọ́n àṣùpá. ànábì ní àwọn ọlọ́pàá ti sọ ọ̀hún àwọn ìyàwó ẹ̀fẹ́ ti bẹ́ẹ̀ ànábì ó dárúkọ àwọn ìjọ kan pàtó. ṣùgbọ́n ànábì náà di ìlú general vision characteristics àwọn ẹ̀rọ. ànábì láwọn tó bá jẹ́ wípé mọ̀nkánà àlà máa ànà àlẹ́ yìí wọ́n àṣùpá. àwọn tó bá jẹ́ ìsìlámù tí wọ́n tí wọ́n ń ṣe wọ́n ṣe níbàámu síbòlà lẹ́bi ṣoṣù islam àti àwọn sàhábà àwọn kọ̀mpánì tí wọ́n wà bẹ́ẹ̀ nígbà tí islam ṣe sánà bí ṣe fà àwọn tó bá tó ti báyìí àwọn èèyàn sanwó la. ṣẹ̀rí àbíyèsí yìí ó ní láti fi ṣe ìtàkùnrin ẹ̀ sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ó dá ọ̀pọ̀lọpọ̀ kòǹdíṣàn lẹ̀ kódà ẹlòmíì tí ó pín iná fún mùsùlùmí káàkiri pé ẹni tó wà nù àwọn tí wọ́n sọ iná nìkan yóò wọ̀ ẹni tó wà nù wọn iná lẹ́wọ̀. ìdí ìtòbi dábẹ́ kọ́nsẹ́pì alìsílám òun náà ní tí wọ́n á ti kọ́tù lọ́ọ̀tì. àwọn wo ni sẹ́pì wo ló fẹ́ sẹ́pì tó fẹ́ òun làwọn ti sọ mọ̀nkánà alẹ́ àmọ́ àlẹ́ yìí wọ́n sọ̀rọ̀ àwọn tó wà ní pẹ́ẹ́lẹ̀ lẹ́bi ti practice islam àtàwọn companion tí wọ́n ti ṣe àwọn èèyàn nìkan ni wọ́n ṣe. àwọn táwọn ti ní wọ́n máa wọ náà tabarika wò ó pínpín àwọn mùsùlùmí tí ó fi pín seventy three àkójọ ìbílẹ̀ tí a bá fẹ́ kiri ṣe ìbílẹ̀ rẹ̀ lórí ọ̀rọ̀. Olúkọ tó bá fẹ́ rí lẹ́yìn àdéhùn yìí tó bá fẹ́ lò ó ó gbúdọ̀ ṣe ìṣe àti dáadáa. Ṣé seventy three táwọn ti sọ yẹn? ṣé nasfa ansarubi nawarubi ìpínlẹ̀ tó làlákì sọ ni because of the o apply ọ̀rọ̀ yẹn dọ́ọ̀lù sáà sọ àìná mss àárẹ̀ ìpínlẹ̀ dọ́ọ̀lù ìná ni ẹ̀ ẹ̀mí sọ pé kò tó kù àbísí náà lọ́ka ṣùgbọ́n bí yàrá gbé ìwé tó bẹ́ẹ̀ lọ. tí ò bá lọ kẹ́kọ̀ọ́ nípa law kò ní interpret the constitution. Bẹ̀sẹ̀ wà jẹ́ ìlú náà ni wọ́n fi kọ́ àwọn ọ̀gá wọn tó dókòó sí. Bẹ́ẹ̀ bá jáde ti lẹ́yìn ìpèsè lọ yóò tẹ̀sẹ̀ lọ sí ilé òfin lọ sọ̀rọ̀. Kí ló tún lọ pọ́n mẹ́? Ìgbà ẹ̀ ti ṣe báàbò àmì five years about years kọ́. Lẹ́yìn five years lọ sí ilé òfin lọ sọ̀rọ̀. Kọ̀ọ̀má lásán báyìí, ó ní ìgbìmọ̀ lọ́dọ̀ láti ìtàlẹ̀ àwọn kankan nínú constitution tàbí yẹn gbé ìwé jùlọ òun máa ń ta fún ìgbàlejò tó bá tún wá pa iṣẹ́ náà máa fi ẹ̀ tó bá tún lọ sí lọ́ọ̀kù kò tún ní lè jáde síwájú adájọ́ báyìí yóò tún lọ so mọ́ bàrísà kan tó ń ti pẹ́ lẹ́nu iṣẹ́ àfa àti ọmọ ìṣẹ́ káàkiri àbúrò ni mo máa yóò máa gbé fáìlì yóò kò tẹ̀lé àjẹwìgbẹ tó bá lè wà nínú òfin ayé báyẹn nínú òfin tọ́lọ̀ náà òfin ayé kẹ́lẹ̀ kọ́ kàkà àfẹ́sán méjì kó bọ́ọ̀sì àfẹ́mọ́sí wà. pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú àfihàn ìpínlẹ̀ ìṣàkóso jáde kúrò ní ìta ìṣèǹkì ẹ̀ kẹ́kẹ́ jáde kó máa sọ̀rọ̀. àdúgbò yìí lóòótọ́ ó wà báyìí ṣùgbọ́n ìtumọ̀ implication and application iṣẹ́ gbogbo ẹni tó bá kà lè ka ló lè sọ yẹn kí ni àwọn sọlá ni àwọn sọ lérò pínpín láti sọ́dọ̀ àrùn sálà mú sọ yìí yìí àtàrù bí òbí orúkọ kankan ó lè wà lára àtàrí ó lè wà lára yín àtàkùn. kóńtàlùkó máa fi fẹ́ kókó máa yára rẹ̀. bọ́n nípa ẹ̀kọ́ wa ń sọ yìí ọ̀rọ̀ àwọn sọ́lá pọ̀ lórí ẹ̀. ìtúta mo tìrì bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ rò pé ìjọba báyìí báyìí ti báyìí náà èyí tó ní í ṣe pẹ̀lú àjọ ọlọ́dúnrún sẹ́ẹ̀tì. òun ni mi ò fẹ́ lọ nínú bẹ̀rẹ̀ tó bọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. sọ̀rọ̀ fáwọn nínú mùsùlùmí wa lẹ́yìn tá a kàn mùsùlùmí sáà gbà wípé àbúrò tọkùnrin tó lọ. Kò kan ní nǹkan yẹn, àìjọ lọ́dún lọ́dà lábẹ́ tí wọ́n lọ́dún. Àbúbákí yóò fún ọmọ náà. Ṣé àmì kékeré yóò jọ wá ló ń ká? Báwo bá kìí bá wá wọ náà tí wọ́n là ń wọ àwọn ọ̀fẹ́ wọ̀? kó àwọn èèyàn jọ. Sọ wa ni kúrúkù tá kó jọ yìí Ẹnì kan tuntun yóò wà àjọ ọwọ́ abára rẹ ní gúrùpù títọ́ gbọ́dọ̀ àti àmọ́ ó ti wá ọ̀sán ìtúká ọ̀bára àgbàkùn náà bẹ̀. sọ ma wípé ọwọ́ lọ pé sọ o ti sì mú lé mi olùkọ́ yóò dọ̀ ọdún tó gbé ẹ̀ka tí wọ́n fi ọ̀pọ̀ náà ti dé sọ́ọ̀bì ọlọ́wọ́ àìkú wa ṣùgbọ́n bó ṣe yí gbogbo wa tó yìí tẹ̀sán báwọn sẹ̀kẹ́ ti wà nínú ìsàmù sábà fáwọn àti ìwọ̀ wọ̀ sábà wípé ìyàwó Aisha ìyàwó àlẹ́sọ̀lá àdìsọ́lá sábà yóò wọ̀ náà dábàá pé afọ dábàá pé yóò wọ dábàá wípé ali òun náà ló yẹ kó dáhùn ẹbí jibril ṣe mistake lóbi lọ́ba náà sọ ẹ̀rí bó ṣe àwọn alẹ́ ó ti dọ́gbọ́n bá yọ àwọn èèyàn bẹ́ẹ̀ kò tó bá nínú ìsìlámù àwọn ọ̀fẹ́ wa I met them mo láǹfààní àti ibi sọ́jọ́ pẹ̀lú wọn when I was in ABU amọ́tòkẹ́lẹ́ university that ẹ̀rọ náà bá èyí mú kà fún wọn sọ́lá sí àwọn ideological sect náà sọ kò sásìkò yìí sábà tán ìlábòjútó àwọn nǹkan kan nínú ẹ̀sìn ju àwọn ẹni lọ. ànábi sọ̀rọ̀ púpọ̀ lórí àbàlàbẹ̀ ṣùgbọ́n mi ò ní lọ bẹ̀yẹn èyí tó dára fẹ́ mọ̀ èyí tó dáa ni ká bá ti so á lè mọ̀ là ń ṣe so. Ànábì sallallahu alaihi wa alihi wa sallam Ànábì ní kullu ummati yadkhuluna al-jannah ní gbogbo àwọn ètò ọ̀mí ló wà jẹ́ gbogbo ètò ọ̀mí pátá gbogbo wà illa man aba ní ọ̀pọ̀ tí wọ́n wá pọ̀ láwọn ò àwọn sọ̀hábà wọ́n wá bí alákèlè rẹ̀ wípé man yàgbà ya Rasulullah nínú òṣìṣẹ́ ọlọ́run táàbì èèyàn kan yóò sọ fún òun pé wà ní jẹ́ tó lè wà ní. alábì ní bẹ́ẹ̀ ni alábì ní man àbọ̀ ayé lọ́kọ̀lọ́kọ̀ ẹni tó bá ti rí mi gẹ́gẹ́ bí aṣáájú ẹ̀ tó ń tẹ̀lé mi yóò wà lójọ́ náà wà man àfọ̀ ní pọ̀pọ̀pọ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti rí ìlànà míì tó tako tèmi ànábì tó wá ń tẹ̀lé ẹni yẹn ló sọ fún òun fẹ́ wà sí ọlọ́pàá máa ṣe sọ abẹ́. sàjẹ́ wípé pẹ̀lú àdìsí àbúwá yìí alùpùpù yọ wa wípé àwọn sect alùpùpù sọ̀nà méjì state one àtàwọn tó ṣe wípé wọ́n ti wà bìsáyìí tó ṣe wípé wọ́n ti sọnù àlùpùpù kọ̀ọ̀tù dọ́ọ̀lù. ọlọ́run kò ṣètò wa bẹ́ẹ̀ adúgbò púpọ̀ ńlẹ̀ yorùbá ọlọ́run ṣàánú wa ńlẹ̀ yorùbá àwọn nǹkan kọ̀ọ̀kan ní ká tún ṣe atúmọ̀ ìpìlẹ̀ dáadáa látara àwọn tí wọ́n ṣàlàyé wa bàtí ìyàbá dé ìlú mi tí ìyàbá agbègbè mi ẹ̀rọ ọlọ́run bá yẹn wọ́n fi irun bá ṣe ń fi irun wọ́n gbà wọ́n bá ṣe ń ṣùgbọ́n wọ́n máa ní àwọn ẹgbẹ́ ọlọ́dún bẹ́ẹ̀ máa wò ó tí mùsùlùmí náà dẹ̀ ní yìí tí islam náà ló bẹ̀ ṣe yìí àwọn kan tó ṣe wípé bẹ́ẹ̀ ṣe wà ní kámpọ́ọ̀sì yìí olùfẹ́yàwó gbàtó bá ti wà ní ẹnjú wa ẹ̀ẹ́dẹ̀ kàmínéètì nìka yẹn tó bá ti parí ẹ̀lú yẹ àwọn tó nǹkan tó káwọn kúrúkù yẹn máa lérò lẹ́yìn rẹ̀ kò sí sì ná ẹ̀ka yẹn náà mo wá fi ẹgbẹ́ tó lórí wọn lọ́lẹ́ èyí tọ́mọ bá wáyé kọ́ ọdún kò ní ìdí ọmọ kódà kí kó gbogbo ẹ̀ ń wá nínú tradition wa gẹ́gẹ́ bí Yorùbá kò lè wọlé Yorùbá ò ní ìgbà. ìdí nìkan bí dẹ́gbẹ́ àwọn nǹkan kan bẹ lóko lè wọ́n nílẹ̀ Yorùbá nígbà mo sí ọ̀tọ̀ wa dà àti tí wọ́n fi rò wá láti. àlùfáàkọ̀tò Nàìjíríà àwọn wo ni ìjọ tó là níbi ìbínú ọlọ́run. màá sọ́kà lọ wo nǹkan kan wà tó jẹ́ karakitaristiki wọn ẹyọ kan òun náà ni màá mú wa tó o bá mú sí Islam nǹkan yẹn ló kù síwájú tó fi máa wò ó kí ni nǹkan yẹn òun náà ni àlèwàsá sí ìyá kéèyàn ó máa ṣe nǹkan ní wọ̀n fún wọn wọn kì í ṣàṣetò wọn yìí ṣe àṣetò nígbà tó bá ti ṣe tí wọn náà ti kú ìgbé wọn sọ wípé àṣetì ló ń ṣe kó o máa fi òfin nínú ṣéèkì ṣẹ̀kì nígbà tó ọlọ́run fi ń ṣe àṣe èké tí sọ ọmọ pé ìfọ́ọ̀mù èyí tó ń ṣe ìgbà yìí ta ló fẹ́ fi ti jọ kó mà wípé òsì lọ́wọ́ mi. àlùwàfàkìyà kéèkàn máa wà níwọ̀ntúnwọ̀nsì bọ́lọ̀ ń ṣe dá gbogbo nǹkan nìyẹn. gbogbo nǹkan táwọn ń rí pátá ọlọ́run ṣe ní wọ̀ntúnwọ̀nsì. ìdí nìyẹn tó fi jẹ́ pé Islam èyí tọ́lọ̀ ń yọrọ sí ẹ̀sìn tó ṣeé ṣe tó ṣe practicalize gbogbo bí regardless of differences in our culture. kọ́lọ̀ ni kọ́lọ̀ ni geographical boundary oríṣiríṣi ẹ̀rí tó yóò máa bẹ̀rẹ̀ nítorí pé ó bá ní tọ̀ islam tó bá ti ń ṣe tí wọn náà ń pé wọn ń tẹ́sí àṣejù ńbẹ àbá ti ètò pé kì í ṣe islam ọlọ́ọ̀fọ̀rọ̀ náà sọ̀rọ̀ àlọ́ nínú alukur'an kẹrin alukur'an kàtà tẹ́sí tẹ́sí sóra tó rú ọlọ́run ọba sọ́n bí àwọn ọ̀dọ́lá ìgbìmọ̀ sọ̀tọ́ ọ̀rọ̀ dín fa akim wájú akalikin títọ̀rọ̀ sàlá alẹ́ ìfàtọ̀rọ̀ nínú àdáyé. لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلم ọlọ́run fa akim wọ́ọ̀ṣì àkàlùdíìn ọlọ́run ní ẹ̀dójú yípo ẹ̀sìn náà ẹ̀sìn wo ẹ̀sìn tó bá nítọ̀ ẹ̀dá mi ó bá àdámọ́ mi torí pé tẹ̀lé àwọn wọ̀n fún wọn sí wọn lọ́wọ́ àti wọn sọ̀rọ̀. kí ni nẹ́tọ̀ ó lè dúró yìí ọmọ ènìyàn ní kéèyàn ó yàtọ̀ àbẹ́ ẹ má bìí mo ti là mọ́lẹ̀ wọn bó ṣe rí yẹn náà kò tún gbọdọ̀ pọ̀ jù àbẹ́ ti jù ti ni o ti ala tó o yà ara kọ́ ìnira náà wàkàdá yìí kájà alìmọ́gùn ó máa tàn sọ̀tọ̀ o yẹn. ntí arábí òkú bẹ́ẹ̀ bá jẹ oúnjẹ ìjàmá nínú ìṣẹ̀lẹ̀ ó ti wà lá tó a ti jẹ̀rọ ara kọ́ ìjàmá náà ọ̀kadà ẹ̀ka ti àyìnbá fún ma ìtọ́lọ̀ ń fi ìfàmù èyí tó bá ń fi inú ìfà pé ojú yóò fún àwọn ọ̀rẹ́ ìdí mo tọ́ ọmọ kan mo méjì wá ní àpáyà ló gbogbo nǹkan oorun oníṣòyè oorun ní ìrùbárò sùn. ìnira ni tó o bá ti tó pọ̀jù ó tún di wàhálà bọ́lọ̀ ń ṣe já natural phenomena gbogbo ẹ̀wọ̀n tí wọ́n ti ojú ogun pọ̀ jù tó bá pọ̀ jù bàjẹ́ òtún wáyé Islam tó ń fẹ́ gbà lọ́wọ́ wa sọ̀tọ̀ èmi ọlọ́run kò ní ìjọ ẹ̀sìn ìwọ̀ntúnwọ̀nsì òun làmì ụlọ rẹ̀ sọ́lá pèsè wáyé òun làwọn sàádé ṣe òun làwọn tó tẹ̀lé wọn ṣe òun náà ni a máa ṣe léèrè tí ó jẹ́ bá ọlọ́kùnrin máa ṣe wà àwọn èèyàn mẹ́ta kan wọ́n wá wọ́n láwọn béèrè àlẹ́bí sọ́lọ́lá rẹ̀ wọ́n bá wọn ìyàwó ìṣẹ́ ọlọ́run wọ́n ní táwọn wá béèrè wípé yẹ̀fàlúnà àti ìbàdàn tìhí wọ́n bá béèrè pé báwo làlẹ́bí ṣe máa ń ṣèjọsìn báwo làlẹ́bí ṣe máa ń ṣe kí o báwo ló ṣe máa ń ṣe ìjọsìn àwọn ìyàwó àlẹ́bí wọn ṣàlàyé pé wọ́n máa ń nana fílà wọ́n sì sọ àwọn nǹkan yẹn wọ́n ní wọ́n ọ̀hún takọ̀lù ha èyí tí wọ́n sọ yẹn ó kéré lójú àwọn tó wá kéré táwọn ẹbí ń ṣe kéré à ó di ọlọ́run ó dà ṣe láwọn adájúró yìí gbogbo ọjọ́ ọ̀sán báyìí àwẹ̀ láwọn gbà fẹ́ súnmọ́ lọ gbogbo òru àmísùnmọ́ àwọn kódà wọ́n sọ débi pé. obìnrin níníyàwó gan ẹ̀ṣẹ̀ ni àwọn òdìníyàwó ọ̀rọ̀ yẹn làwọn ti gbọ́ sọ́lá ọ̀rọ̀ sọ́lá ànẹ́tì sáré jáde nínú ilé ànẹ́tì àwọn wo ló sọ̀rọ̀ fún òǹgbọ́ ọláwọn ni ànẹ́tì ní ìmì àṣàkùn lè láàyè wọ àtọ́kùn là kò sí ẹtọ́ bẹ̀rẹ̀ ọlọ́run tó lórí owó ni kò sí ìgbàdé ẹ̀ lè ṣe ẹ̀ lè tó mi àti wàá fi ìmọ̀ jẹ́ èmi dá yìí mo máa ń gbà wò kì í ṣe gbogbo ọ̀sán ni mo fi gbà wò mo tún máa ń jẹun náà kì í ṣe gbogbo òwò ni mo fi yẹn rẹ́fìlà màá jí yẹn rẹ́fìlà lóru màá tún sùn mo sì níyàwó mo sì máa ń sùn ìyàwó mi ànábi nípa máa rọ́ọ̀dù bá sùn lẹ́sìn pẹ̀lú ìgbà ànábi ní ẹni tó sọ fún òun máa ṣe jù mí lọ ìṣọmọlẹ́yìn mi ò kí ìdí nìyí tó ń dẹ́gbẹ́ tó bá nínú ìṣàṣe yìí nínú ẹ̀sìn ẹ má sọ fún ọ̀rọ̀ rẹ̀ tẹ̀yìn o ẹ má sọ fún ọ̀rọ̀ rẹ̀ tẹ̀yìn ẹni tó bá lágbára láti lè stọ̀ọ̀pù ẹ̀ láti kọ́ṣẹ̀ ẹ̀ kọ́ṣẹ̀ ẹ̀ torí bẹ́ẹ̀ ni tó kú rẹ̀ lọ́bẹ̀ kò lè sọ̀rọ̀ fún láti fẹ́ lómi rà ẹni tó fara mi rẹ̀ fẹ́ ẹ̀sọ̀ fẹ́ sì lóyún ó máa rọrùn fún láti fara lẹ́nu mí náà ìdí nìyẹn káwọn àpá àti sọpé ní ìlú náà ti fi sáré jáde láti inú ilé ànábi láti sọ fún wọn iṣẹ́ ńsọ yẹn ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ láéláé ẹ ẹ lè ṣe nǹkan kan kẹ ẹ gbà wájú òṣìṣẹ́ ńlá Muhammad sọ́nà láàrú. sàbẹ̀ kan náà ó lọ kí ọ̀rẹ́ rẹ̀ bó ṣe dé òbọ̀ ọ̀rẹ́ rẹ̀ ó bá yàwó ẹ̀ ìyàwó ẹ̀ wá ń fẹjọ́ ẹnì

òun àfẹ́ni ẹ pàtó wá ọ̀rẹ́ rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ìjọ sọ̀rọ̀ pàtó wá tó olú ẹni ẹ bá jù lórí ọ̀rẹ́ rẹ̀. pátákó òun náà láti fi àsùn. ó tún fẹ́ jẹ kàn mú fún ọ̀fẹ́ gbà ó dùn mọ́ta wò ṣe sùúrù. ìpàdílẹ̀ wa máa kó wá sọ fẹ́ ni ẹ wípé owó ọ̀rẹ́ wa. ìnìyàn àwọn agbọ́dọ̀ àmẹ́sọ̀lá àmẹ́sọ̀lá káwọn ẹbí sọ pé kí ni ìbàdàn ní àlè ìgbà akọ ara rẹ ó ní ẹ̀tọ́ tó fi gbà lọ́wọ́ ẹ̀ kí ni ẹ̀tọ́ ara wa fẹ́ gbà kí èyí ó sùn ara dé ìfẹ́ ara rẹ ó ní tó fẹ́ gbà lọ́wọ́ ó máa ń ṣẹlẹ̀ sí túdẹ̀tì gbà mí olùmọ̀sí sílẹ̀ òfin mọ́ olùkọ́ fẹ́fẹ́ gbà yóò pàtàkì ọlẹ́ olùwàmí ẹ̀gbọ́n ọ̀gá ẹ̀gbọ́n pẹ̀lú mi fẹ́ẹ́ nígbà tó bá fèjì kí lọ́bẹ̀ tó máa ń lọ́bẹ̀ kọ́ mọ́. ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ fún wa ara ara tó gbà fámìlì yẹ ìyàwó àtàwọn ọmọ rẹ náà àwọn náà ní gbà kí gbogbo náà orúkú rẹ yẹ ìwọ nìkan kọ́ ló ní ìyàwó ẹ̀ níbẹ̀ eléyìí náà máa bàbá kiri ọ̀pọ̀lọpọ̀ alákọ̀ọ́dà akadẹ́mì tó ní àkùnjẹ ìṣe àtúnwọ́ ẹlòmíì ti sùn ìyàwó ẹ̀ níbi ọlọ́lọ́mọ yọdún ìwọ ọbẹ̀ pírísẹ̀ntì bàtà ọbẹ̀ ìdìbò kan ọbẹ̀ international conference kan orí oṣù mẹ́ta olùmọ̀tò ìyàwó ẹ̀. àmẹ́bí ni obìnrin yẹn ìyàwó ẹ̀ ó ní ráìtì nínú òwú yẹn yọ pẹ̀lú òun náà níbẹ̀ wọ́n lọ sí àlẹ́ ìhà lẹ́yìn ìgbà náà ọlọ́run tó dá ọ sí ẹ̀ náà wà bẹ̀ fáàkì fún lẹ́bi hákì ọ̀sọ̀ ẹ pé ìwọ̀ ni déédéé ẹ má fi kàn bàtà lára. ẹ ń pè Islam alẹ́bí pípẹ́ ìtẹ́lẹ̀ bàtà wà ń gbẹ́sẹ̀ abá ti ṣe méjì ẹ̀ẹ́dẹ́gbẹ́sẹ̀ níbi bàbá ti ṣe tán a lè parí méjì níbi aago kan òru tí bá ti wá sí méjì oṣù tó bá sì lọ ẹnikẹ́ni àmì ìlú kọlọ́dà abúlé lọ kàwé rà kí ló dé sẹ́kẹ̀dé kọ sáàpù mi bẹ́ẹ̀ nítorí ẹ̀ wọ́n ti parí méjì níbẹ̀ lọ́kọ̀ ńlọrọ̀ nígbà tó wọ́n ta bẹ́ẹ̀ lọ́kọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ yẹn náà fọ́pọ̀lọpọ̀ àbúrò àti ìgbà. ayé ẹ wà ayé mi ní ọ̀dọ̀ ẹlòmí àsìkò tó fi ṣòfò ní kápọ́sì tó pọ̀jù nínú kápọ́sì tó wà tó fi ṣòfò yìí ìbẹ̀rẹ̀ lòmí wà hàn tó ìbẹ̀rẹ̀ ló wà tó fi tí gbogbo màá nìkan ẹ̀ ló gbé tó ṣe wà máa kò sáyé ayé àwọn èyí bẹ́ẹ̀ ní ṣe lọ́bí jókòó inú kápọ́ọ̀dù káàkiri káàkiri káàkiri káàkiri méjì lọ́yẹ kẹ́ ẹ ti láàrin táàbù rìn tẹ̀ parí ẹ lè dé kó orí ìlú wákàtí mẹ́ta àsìkò yẹn bẹ̀rẹ̀ lọ́rọ̀ jẹ́ èyí tó yẹ kó o ṣe nǹkan míì olóńgbò sì lórí ìtẹ̀yọ̀ Islam kọ́ wa bá a ti mọ mánéjì ìgbà tí ká bẹ́ẹ̀ wá lọ sọ máa ń tẹ́lẹ̀ sọ́lá àgbàlagbà ìlẹ́nu yìí mọ̀ sọ ni kò jẹ́ kí n jí lóru àlẹ́ torípé ẹ̀sìn wa ẹ̀sìn ìwọ̀ntúnwọ̀nsì kò ní ìsìlá kò ní àṣejù kò lè gbọdọ̀ sí àṣetọ̀. lábẹ́lẹ́ mo wá fẹ́ fún ọ̀rọ̀ Islam sọ́nà mẹ́ta káwá wo báyìí ti fi pèsè àwọn àkọ́kọ́ kan fún wa nípa ìgbàgbọ́ tẹ́ ẹ bá wo ìgbàgbọ́ islam ẹ rí i pé ó dúró níwọ̀ntúnwọ̀nsì nípa ìgbàgbọ́ wa kìrìsìtẹ́nìtì àwọn gbà wípé jésù ọmọ ọlọ́run abẹ́ẹ̀kọ́ judaism àwọn gbà wípé hosea isra ọlọ́mọ ọlọ́run náà gbàtí islam dé islam dé níwọ̀ntúnwọ̀nsì. Islam fún wa ní tí wọ́n bá ní ọlọ́run tí ló ń jọ́ lọ́run dáadáa kò sí ẹ̀sìn kankan tó pèsèǹtì ọlọ́run fún abọ́lọ́run ṣe rí gan-an àràmùsà. mo sọ báyìí kan gbọ́ ọ́n lè fún mo jẹ́ mùsùlùmí nínú ọ̀nà ọ̀nà a ṣe nǹkan tó jọ mọ́ religions níṣẹ́ ìmáàmù nípa comparative analysis nípa ìgbàgbọ́

olúwa ọba bá àtọmọ tẹ̀lé tìrìyìtì tí yóò mọ ìdààmú mọ́yàn lọ́dún ọ̀dà ewu la fẹ́ mú bẹ̀ ṣé bàbá yẹn gẹ́gẹ́ lọ́lọ́run ni àbọ̀mọ ni ọlọ́run àbẹ́ni mímá yóò yẹ àlùkọ pé ẹnìkan gbogbo ẹ̀ náà náà ni là kò sí kò sí kúrò ṣùgbọ́n ìfáàmù òun ṣe níwọ̀ntúnwọ̀nsì òní kúlù bó wà wáhù àhàt ọlọ́run ọba sọ fún wa mélòó ni ẹ̀yọ̀ kan ni nínú bàbá wa yìí mélòó ni tọ̀ tọ́ba lọ fún oyè ní ilé wa o bí ilé wa o ilé wa o tó ọ̀nà ìsìláàmù gbogbo ìfẹ́ǹtì fọ́lọ́hún wà ó wà lójúkà. bẹ́ẹ̀ yẹn bá dráì dráìvà yìí pé méjì ọkọ̀ wọ̀ pé kó ìlú wọn lọ báàjì ìsìláàmù ọ̀kan ṣoṣo ní ọlọ́run ìyẹn ló ṣe é kúrò ìyẹn ló ṣe é sọ ju pé ẹni tó kúrò pé mẹ́ta lọ́lọ́ ló ṣe ẹ̀rí pé yóò sọ ẹ̀rọ ọlọ́run yẹ wà lóòótọ́ bẹ̀ ẹ̀rọ ọmọ náà ẹ̀bẹ̀ tẹ̀lé ní mọ́tàn gbogbo ẹ̀ náà àwọn àtúnṣe pápọ̀ yóò ṣe wàhálà ó kò wà lọ́jíkà láti lè sọ́dọ̀. Allahu sọ̀rọ̀ làmìyálì wà làmìyù làmì. Làmìyálì kò bí ma ẹ̀wù tó tẹ̀lé wà làmìyù làmì. Tó bá yẹ kọ́ lọ tó níbi làmìyálì kò bí ni àbákọ́ fáwọn tó wáyé fún òbí ma náà ọlọ́ọ̀lá wọn yẹn náà ẹ wọ lọ́run islam ò lápẹ́ńbẹ̀ islam yálé ọlọ́run tá sọ ìfò bí o bẹ́ẹ̀ ni ẹ̀kọ́ ìfún báwọn kan náà wà láyé fún òfin mọ́ ìjẹ́ wípé àwọn àtọ́lọ́ náà kàkà ni wọ́n wà lẹ́nu yóò là wọn kò bí àjẹ́ pé ẹni tí ò bí mọ́ wọ́n ti bí náà ẹ wá mú ẹnìkan wá tí kò bí tí wọn ò sì bí sọ wà àbọ̀lọ́dọ̀ so logical ẹgbẹ́ náà bá wò ó tọ́ ni wọ́n lọ́mọ yẹ kó ń lọ́wọ́ òfò wa kò dẹ̀ sí ẹ̀dẹ̀ kẹta tá a ti wí ọlọ́run yìí rárá kò sẹ́ni tó dà kó ní sọ́kí ẹ̀dẹ̀ àwọn kò ti ọlọ́run kò ṣeé ṣe. Islam ẹ̀ka méjì wípé ọlọ́run ò bímọ tá a bá ní káwọ náà kí ni níbi náà fi máa torí ẹ̀ bímọ. bóyá bàbá tẹ̀ gbà. táà lè ṣe wàhálà kọ́mọ ó lè débi ní o ó lè máa wà lọ́wọ́. àti nítorí wípé pọ́pátì tá a ní káàbá tún bẹ̀ mọ́ kọ́mọ yẹn ó lè jogún ẹ̀ èwo ló bẹ́ẹ̀ tẹ̀lé tọ́lọ̀ fún méjèèjì tọ́lọ̀ máa kú ṣé méjèèjì yẹn kò sí ní tó béèrè fún kókó sọ̀rọ̀ fún ọ náà owó oṣù méjì kówó oṣù kiri o kówó bímọ ẹgbẹ́ islam bá mú wa òfin tó dúró nínú àdámọ́ àlùfẹ́kọ̀tù náà òní. bọ́tà náà nínú àwọn nǹkan tí a kò náà wa ta'ala. kí ni ìròyìn ọlọ́run kúrò láti lè describe ọlọ́run kò sẹ́ni kankan tó lè sọ nínú traditional religion àwọn gbà wípé ọlọ́run wà ẹni tó ń bọ Ṣàngó wọ́n gbà pọ̀ lọ́wọ́ ìdí nìyẹn tí sọ wípé olúwa ó ọmọ bí òbá bá sọ pé ààrẹ òun náà ní nǹkan tó pé èèyàn mọ títí nǹkan já fún bábá lóun rìnrìn ààrẹ ìrìn tí ò ní direction tí ò sì ní àrùn ìgbà tí wọ́n wá ti wá ti wá ti wọ́n sábà yìí pé supernatural being kan wà ṣùgbọ́n wọn ò mọ bí wọ́n ṣe fẹ́ describe ọ̀pọ̀ ẹgbẹ́ sọ náà kò tẹ̀lé lónìí ṣùgbọ́n wàá lè sọ ìdókòó revolution ó sọ̀rọ̀ àwọn àlẹ́bí sọ́lọ́ máa rí ọ̀sán lá ó ròyìn ọlọ́run fún wa bọ́lọ̀ ṣe rí bọ́lọ̀ ṣe rí tọ́lọ̀ bá rò yà rìn pé ò lọ́wọ́ agbọ́dọ̀ gbà pé lọ́wọ́ ló tọ́ ṣùgbọ́n ìṣe bí ọwọ́ ti wà lẹ́yìn pàtàkì lè lè ṣe wọ́n wá sórí àkídà pẹ́kọ̀tù nàìjíríà àwọn kan ti yíkù pé àkídọ̀ ròyìn ọlọ́run pẹ̀lú ọwọ́ ó ti ṣe mọ́ ẹ̀ tọ́lọ̀ bá rò lọ́wọ́ bọ́lọ̀bá lọ ní ojú olójú náà ṣùgbọ́n báwọn ti ojú ọlọ́run ṣe rí ìyẹn làwùjọ wàá fún ojú ẹnì kankan torí pé ọwọ́ orúkọ ni ìyẹn ò túmọ̀ sí tí nǹkan yóò rí bákan náà ṣé ẹ mọ̀ wípé eku òun náà lọ́wọ́ àbí nítorí pé kò wá ju ẹsẹ̀ yẹn káwá lè kọ̀ǹtúrúdì pé kò lẹ́sẹ̀ ẹsẹ̀ náà ni wọ́n ń pè tiẹ̀ yẹn tiwa yẹn náà ẹsẹ̀ ni wọ́n ń pè pẹ̀sì yóò sọ pé kó jẹ́ kìkì kó jẹ́ kìkì. bí ọlọ́pàá ròyìn rẹ̀ fún lọ́wọ́ òun lẹ́sẹ̀ òun lójú olóòrùn nìkan ló yé bó ṣe rí ṣùgbọ́n àwọn òkú lọ sọ pé kò ní inú ìgbàgbọ́ àlùfẹ́ kọ́tù náà ọ̀sẹ̀. ìdí mò ń sọ ìdí tó bá máa ń kà àwọn òwe

This is the attribute. Principle kan. a bá wọ kọ́lọ̀ nínú òyìnbá yìí, ó nínú òyìnbá yìí, ó nínú òyìnbá yìí, ìyẹn ń túmọ̀ pé àkókò wà náà. Ṣùgbọ́n àwọn yìí tó bá fẹ́ tèèyàn, mi ń gbé ọ̀rọ̀ èèyàn mi lóò iṣẹ́ yẹn. Ọba àlà ìgbọ́lọ́ àbírọ́ mi. Àwọn yìí lásìkò kan abẹ́ẹ̀kọ́ ibi tó ti yàtọ̀ ìdálàyé ọlọ́ńkọ́ làǹdàyè. àwọn nǹkan yìí ṣe pàtàkì sábà sọ̀rọ̀ nípa ìta torí pé àwọn kan bẹ tí wọ́n ń kírun náà tí wọ́n ń gbàwẹ̀ tí wọ́n ń sọ tó yàtọ̀ ìgbà àwọn èèyàn wọ̀nyí ṣe àlùfíìrì kọ́tù anáàfíà ìbákẹ́pọ̀ láàrin ara wa bóòlù náà tí ànábì mú wá báwo ló ṣe sọ ẹ rí pé wọ́n tún wọ́n sì ìbájọpọ̀ àwọn wa fún ti tó àti bó ṣe yẹ ọlọ́run wa qada rabbuka alla ta'budu illa iyya wa bil walidayni ihsana ìgbàtọ́lọ̀ ń kọ́ tiẹ̀ tán àwọn òbí méjèèjì olóòfẹ́ ẹ Islam ṣe balance. ọlọ́run wa ní wa ní àhàyàt àlà àtúnṣe tàbí máa lè kàlákà bí ẹ̀ẹ́mọ́ fọ́nà àtúnṣe ìrọ̀mà wọ̀sọ̀ fún ọmọ ìdúnnìyà máa. Islam tó ní bẹ́ẹ̀ dáadáa táwọn òbí wa kámọ́lú wọn agbọ́rọ̀ sí wọn lẹ́nu ó wá tó fi bèbè bèbè ṣùgbọ́n o tí wọ́n bá ní kó ṣe ọkọ̀ fún ọlọ́run má tẹ̀lé wọn. ẹ wo Islam ṣe dáadáa pẹ̀lú wọn ṣùgbọ́n bàbá ní kò ṣe bọ kó o mú nǹkan tó o pe nǹkan ní ìlọ́lọ́hùn má tẹ̀lé wọn lórí nǹkan yẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà pàtó ìgbóhùn máa fi tún nira máa wò pa tó ń di tí wọ́n tó ṣe tó ṣe mí náà tó máa ṣe dáadáa fún wọn láyé ẹ wò Islam lọ́sọ̀ ẹlòmíì tó máa gbọ́ yé mi pé ẹni tó bàbá ọ̀hún kì í ṣe pé bàbá yìí ṣẹbọ bàbá yóò ní kó wá ṣẹbọ ìmọ̀ yóò ní àwọn ah, ọ̀nà bàbá yóò ọ̀nà sáńdẹ̀ ọ̀gbẹ́bìnrin ìjẹ́lò tí ti ti bàbá ẹ̀mí kéfèé rí islam òfin yẹn kéfèé rí nítorí kan àtìrí ẹni tí bàbá ẹ̀ wọ́n kó wá sí ìlú bàbá ẹ̀ náà ẹ lọ bí ẹni tó yẹ kó ní jóná báyìí bàbá tó di lọ́mọ wọ́n wá ní kí ni bàbá rẹ̀ pé bàbá jí ń palẹ̀ sùpá tó máa ń rí kẹsùpá àlọ́wọ́ ṣé tó sọ́dọ̀ ọmọ náà nìyẹn ọmọ náà ní ìjọ́wọ́ islam ẹ wá wo tọ́lọ̀ ń sọ láàyè bí i pé òbí tó jọ ẹgbẹ́ bọ ni wọ́n wá sọ kó wá ṣẹ̀bọ ọlọ́run ní wọ́n bá wọn ṣẹ̀bọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wà kọ́ ibùkún máa dúnìyà máa rògbà láyé yìí o kí wọ́n ṣe dáadáa ṣẹ́bọ ni wà bẹ́ẹ̀ ni dábì wọ́n ní ìròyìn nígbà burúkú kalẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ìyá lòdì ìtòrí ẹ̀ tó fi sọ bàbá ìkékeré ọlọ́run kọ́ sọ wa lọ́wọ́ ẹ̀sìn Islam ẹ̀sìn ìwọ̀ntún ìwọ̀nsùn. àfúnà bí tó àbígbàtọ̀ ìyá tó bí arábìnrin ìyá tó bí gangan ẹlẹ́bọ̀ ìyá ẹ̀. ìyá ẹ̀ wá lọ́jọ́ kan ó wá sọ fún òun fẹ́ wá rí obìnrin wa wò pé ìyá òun ẹbọ ló ń ṣe níbẹ̀ ti gbà ẹ̀ka ó wà lọ́ba náà sọ̀rọ̀ àlọ́ sọ̀rọ̀ ìyá mi lòun fẹ́ wá rí mi ó sì fẹ́ wá gbà kan ṣé mo lè fún láàyè fún wa àmọ́ ìdílé á fi ọmọ

ó sì tọ́jú ìyá rẹ̀ gbogbo gbàlá fúnra àkọ́kọ́ níbi àwọn tó bá ń ṣàjọ àfúrà tó gba ìgbà bá ń bẹ lọ́wọ́ tó gba ìgbà wọ́n jọ ń gbé inú ilé mi ó sì tọ́jú ìyá rẹ̀ nígbà kàlà fúnra rà kà bọ̀ ó kàkà sí ìyá rẹ̀ lọ́nà ìyá rẹ̀ níjà máa mú mi lọ gbọ́dọ̀ Muhammad tó fẹ́ gba ìgbà tọ́ba ti bẹ lójú nínú ilé àgbẹ̀dọ̀ ákì sí ìyá rẹ̀ ọgbà ìgbà ìsìlámù yóò wá máa yà lẹ́nu pé ilé yìí ṣe yìí tí ìsìláàmù ànábì náà ní àbẹ̀wò yóò bá sì bọ̀ wọ́n ní ẹnìkan ò lè mọ omi mu tó ẹ tó bá kú sódò bẹ́ẹ̀ bá wọn nìkan tó momi momi momi tó bá sì bùkú àti ìlú kan gbọ́ gàlẹ́ tó o lè mẹ̀sì gbà lórí sọ́dọ̀ náà fà lórí. bákan náà ìbáṣepọ̀ máa alùpùpù pẹ̀lú àwọn tó bá jù wá lọ. ẹ̀kọ́ tí Islam kọ́ wa tá a bá ń ká wo àwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ táwọn èèyàn máa ń gbé sábẹ́ Islam tí Islam rò jẹ́ tí ò fọwọ́ sí rárá bóòlù àti respect fẹ́ tó jù wá lọ nílẹ̀ yorùbá tó bá concept respect ilẹ̀ yorùbá òun ni kó o kọ́kọ́ jí kí n mọ̀ pé ẹni yẹpẹrẹ ni ọ́ ò jẹ́ ìlú wájú òun ni concept respect ilẹ̀ yorùbá ìdí yẹn ló jẹ́ káwọn ẹ̀ bá fẹ́ kí ọba àti ta ni wọ́n ti bọ́ bàbá sábàdé wájú ọba àwọn òjọba ẹlẹ́mí òtò para ẹlẹ́mí òtò bu yẹn tó dà sórí èmi ò jẹ́ nǹkan kan ẹrú ni mi ò ní o jẹ́ ìjọsìn ìbámu yẹn ti kúrò nílẹ̀ sẹ́yìn ẹ ti sọ ẹni yẹn sí. ìyẹn ló fà á gbogbo Ṣàngó òkú tí Yorùbá ń bọ rẹpẹ́tì ló pọ̀ wọ́n fi sọ wọn lọ́nà. ẹ lọ kà ń pẹ̀ ẹ kà ń pẹ̀. òun Ṣàngó ọba kòso ó so ṣùgbọ́n bá a ní ọ̀sọ̀ pé Ṣàngó so àdúgbò káwọn àwọn ọ̀rẹ́ láti oníkòso mo dọ̀ mi ibi tí Ṣàngó so sí gan kò sí máa sọ ọba àbú ọba kòso ọba kòso ọba kòso torí pé wọ́n ti kó tó tún lè padà wá kó wá sí àjẹ táwa bá tán kòsì tó bínú kò sí tó débi nǹkan yẹn concept of respect ní ìjọba respect yẹn padà wá sọ ẹni yẹn ẹ sọ́dọ̀ lọ́wọ́ àwọn yẹn tó wá ṣe kí yẹn wọnú Islam bá a fà bá wá báyìí tó ń bá lè lókòókò wí àwọn ọmọ tó ilẹ̀ ẹ̀yẹ̀. gbogbo ìlú. àtàwọn òye tó kù sí náà ní òtúmọ̀ sí pé ẹrẹ̀ fẹ́ di ẹni ẹ̀. ẹlòmíì ń bẹ àfáàfẹ́ tó bá dákọ̀ rẹ̀ láì tó kú èkúrò tí wọ́n máa yí àbáyọ̀ náà ti mọ̀ ìgbà tí wọ́n

islam ìdí yẹn tó fi jẹ́ pé ipatis là á máa ń ṣe ẹlòmíràn olùkúrukú rẹ̀ níta ní ìbàbá dọ̀bálẹ̀ ẹ̀ṣẹ̀ dọ̀bálẹ̀ ọ̀pọ̀ àpọ̀jù islam anabi sallallahu alaihi wa sallam anabi ni lẹ́yìn sàmínà ẹ̀wọ̀ kọ́ńtẹ̀tì respect nínú ìfà lẹ́yìn sàmínà anabi ni kì í ṣara wa man lam yarham sọ̀gbẹ̀rọ̀nà ẹni tí kì í bá máa ṣàánú ọmọdé wọ́n lẹ́nu yóò wá ya ìpínlẹ̀ rọ́ṣà ọmọdé tí ìbá bẹ̀rẹ̀ fún àgbàlagbà lé ìsara wa ẹ̀rí wọn lẹ́bi gbé àgbàlagbà kó sàmù wa yorùbá náà sọ wípé ẹja ìyàwó ó lè lọ ọkọ ìyàwó náà ni tí ò àpá ti ní

ọ̀kan bá àwọn ìyàwó àdásọ́lá àtọ́lá ń dẹ́ka àgbọ̀mọ̀ tó ẹ̀yin obìnrin ẹ̀ máa ń jowú ẹ̀ máa ń jowú dáadáa ó dà kéde kó dùbàdé bá fẹ́ wọn papọ̀ ẹlòmíì wọ́n ẹjọ́ ìyàwó lọ́dọ̀ ọkùnrin kan ẹnu kọ́ rẹ̀ ni wọ́n wọ́n dẹ̀ wọ́n jowú ara wọn ó tilẹ̀ jẹ́ káwọn wọ́n jowú jù lọ àbí ọkùnrin yóò lọ obìnrin lọ anẹ́sọ̀lá àṣálá anẹ́bílá àlejò níjọ́ kan àwọn àlejò wọlé ọ̀kan náà àwọn ìyàwó anẹ́sọ̀lá àṣálá àgbàlagbà ní sáúdà lórúkọ bó ti rí fáwọn àlejò dé ó ti lọ nílé lọ pèsè sí àǹfà ó gbé sínú àwọn àgbè wa fáwọn àlejò ìyàwó Aisha rọ́bì ọlá àyà ọlọ́mọdé lòun ọmọdé lòun òun fìlì pé òun ló yẹ kó òun ṣe nǹkan yẹn onídìí wa òun ló yẹ kó òun ṣe ó wá mọ̀ ọmọ kọjá níbi tí àwọn yẹn wà ó bẹ̀rẹ̀ bá wò àtúntà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó rí bọ́ọ̀lù ọba fọ́ ó ti mọ̀lẹ́ tó bá ti wọ̀ kí ló sì pé yóò bọ́ ẹ̀jọ́ náà ànẹ́sọ̀lá ànẹ́sọ̀lá ń wojú àwọn àlejò kò sọ pé ìyàwó òun ó ti ya yín ìyá yín lòun kó lè lóṣù ákú ìyá yín ànábìrin ibi tó jẹ ẹ̀dà sí náà ó ṣe é jẹ ó yẹ kó tiẹ̀ jẹ. ànábìrin wa pa ẹ̀dà pé ṣé mo lè rí àwọn tó da òun rò pé ànábìrin fẹ́ ní kó òun ayé jọ ní anabi wa gba plate tó dá lọ́wọ́ jẹ anabi ní plate padà fẹ́ nìyẹn àwọn aláwọ̀ tó fọ́ òun náà nìyẹn oúnjẹ lẹ́yìn náà oúnjẹ tí wọ́n náà gbé wá mọ́tò mọ́tò náà ó lè fi gbà wẹ̀ padà sọlọ́lá rẹ̀ anábìrin ẹ̀fẹ́ àwọn ẹ̀ níwájú àwọn àlejò yẹn kò sí bọ́lá yẹn ti bí anábìrin ló tó kò sọ̀rọ̀ nígbà táwọn àlejò wà bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀lò ní àáfà pọ́pílìkì báyìí ló ń bàrà sí àwọn lọ kó yẹ kó rí gan débi ká ti ṣe débi ní kúrìsì fún kírísítẹ́nì. àwọn nìkan máa sọ pé jẹ́ àwọn bẹ́ẹ̀ lẹ́nu lásìkò àwọn sàbí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọn ò pèsè fáwọn míì àwọn ẹni náà pé ẹ̀sìn yín yìí o wọn làwọn náà ǹjẹ́ kò sí wa tó pé àwọn ẹ̀sẹ̀ sì báyìí nínú kápọ́sì ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọ́n tún wọ̀n sí ọ̀làná ìlú kọ́ wa. bákan náà ẹni tó jẹ́ aṣíwájú olùkọ́ èèyàn láàmú ẹ gbúdọ̀ kọ olùkọ́ yín lé ẹni tí èèyàn bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ẹ gbúdọ̀ pọ́n lé má sọ wípé ẹbí ẹbí kìí ṣe muslim lẹ́tọ́rọ̀ àyàn ṣe muslim náà mo máa ń ṣe nǹkan kan àwọn èèyàn máa fún mi ṣe ẹ̀yẹ nípa àwọn ẹgbẹ́ ti ní máa lẹ́tọ́rọ̀ àkàtì bàbá lọ obìnrin kan wá ń bẹ kódà kò tún máa rù lẹ́tọ́rọ̀ tó bá tó àbọ̀ àdébò tó bá jòwó rárá mi bá àdàbà tó bá jòwó ẹ̀dọ́ pé àdàbà ìṣesí ọmọ ilé tí kò sí ìsàlá rẹ̀ ìsàlùmọ́ ní ìdálù bàríkà fún wa mẹ́ra olùkọ́ ìrìn ní ìròyìn ìgbúdọ̀ sọ̀tì ó wá máa ń sọ̀rọ̀ láàrin wa ń gbà ní ẹlòmíì ó máa pa christian lecturer ní tó bá ti wá ara muslim lecturer lọ́sọ̀ọ́ wọn jẹgbẹ́ torí wọn jọ ń pàdé àdúrà ni wọn àmọ́ níbẹ̀ lọ́wọ́ àwọn àgùnbára ti wá ni wọ́n bóòlù àgùnbó jókòó yìí gbogbo ẹni tí a bá kẹ́kọ̀ọ́ lọ́wọ́ yìí anabi sallallahu alaihi wasallam anabi pa wá láti rí wípé ẹ máa pọ́n àwọn tí a bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn tó máa pọ́n wọn lé. àpọ́nlé yẹn náà wàá tún ìgbìdọ̀ wàá dé ìjọsìn ẹ má jọ́sìn wọn ẹ pọ́n wọn lé wọn tún wọn sí onísìlámù ló fún wọn kálẹ̀ bákan náà sábà kúrò ní abẹ́ agbára yìí a tún wo àwọn nǹkan tí Islam gbé kalẹ̀ lórí wọ̀ntúnwọ̀nsì nínú tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì máa bí criticize Islam olùkọ́ wọn ní Islam allow divorce ó lè kọ obìnrin sílẹ̀ èmi àti tí pásítọ̀ kan àjọ ti dìbí lórí ọ̀rọ̀ pé ìfìsẹ́nìtì kò sáàyò kéèyàn kọ obìnrin lẹ́wọ̀ ọmọ olùkọ́ tó bá ti gbóbìnrin òògùn ọ̀kọ́lẹ̀ mo lọ́rọ̀ yìí òwà òwà realistic mo lápòjú èyí tí wíkúlò tó bá mú yàn lọ́wọ́ èyí ò rí pain èyàn jáde yóò máa sọ fún dókítà pé ẹgbẹ́ bá mi fi ọwọ́ yìí àbóòtú tó ní ẹgbẹ́ ẹjọ́ ìkúrò rẹ̀ dókítà ó máa sọ pé no kó máa lọ àní dọ́kítọ̀ ẹni tó bẹ̀rẹ̀ fún dọ́kítọ̀ yìí pé mo ní kẹ́kí dọ́kítọ̀ yìí ti sòrò àní kè ẹ gbàdọ̀. ṣùgbọ́n ẹni tó ní kánsà lọ́wọ́ kò ní ìdí ìkọ́sọ̀ dọ́kítọ̀ lọ́kọ̀ kan sọ pé a máa gbé e. ìwọ gẹ́gẹ́ náà ló tù tó pé tí wọn ò bá gbé e, nǹkan tí ó padà lọ dá sílẹ̀ ní ara tó kù for the concept to divorce master. ìyàwó lè máa ṣe nǹkan míì àwọn yọmọ sọ fún ọ má kọ́ lẹ̀ má mánéjì torí pé wíkúlò ìlú tí ó bàbá sí ṣùgbọ́n tó bá tọ́ ọ bá lọ jẹ́ káńsà kọkùnrin yẹn ó kọ́ lẹ̀ olópè ṣé ìsìláàmù wa ṣe déédéé báyìí àwọn tó wá sọ wípé for better for worse irọ́ ń pa irọ́ gbà ojú ń pa àìmọye ẹgbẹ́ kan àwọn ẹ̀wọ̀n òdìgbò yòówù mẹ́lì àìmọye ẹni fẹ́ jáde àìmọye wọn wọn ti sọ. ìdí yẹn ló fi Islam mọ́ wà realistic ẹni tó fẹ́ bẹ̀ ẹ̀yẹ ọmọ ní kò fílẹ̀ kó wọn lọ wọ ọwọ́ ọ̀rọ̀ tẹ ẹ ọ̀pá kó ó lè lọ pẹ́lú òbí kó àwọn ojú ra wọn. ọ̀rọ̀ nípa polygamy Islam wà realistic ẹ̀rọ bí Islam lè sọ Islam masina wàhùn láwùn ẹ̀ أربعة وإن جئتم على تعديل فواحد Islam ní ti fọlá olùfẹ́ méjì olùfẹ́ mẹ́ta olùfẹ́ mẹ́ta tó bá lè ṣe déédéé fọwọ́ fẹ́yọ fọlá. Islam fún wa ní oríyà fídọ̀ kò lọ lẹ́nu pa fún wa ẹyọ kẹ́ẹ́ náà yẹ kúrò tó bá lọ fẹ́ ẹbí bùkátà béèrè kókó fẹ́ mi òtítẹ́lẹ́sẹ̀ ṣùgbọ́n ní Islam Islam ò kúrò lẹ́lẹ́sẹ̀. ṣùgbọ́n olè jẹ́lẹ́tẹ̀ tó o bá tẹ̀lé òṣèlú ìsìlámù nílẹ̀ lórí ẹ̀. ẹ̀sùn lọ́wọ́ àwọn ẹgbẹ́ lásìkò tó dúró sí wọn tí wọ́n ti dọ́gbandọ́gba ẹni tí ó bá lẹ́nu lọ́pọ̀ ẹ̀ kú bọ́lọ̀ kó sọ wọn bẹ̀ nígbà tó wà lọ́mọdé bá wọn ọkùnrin ni wípé ó lè ẹni tó súnmọ́ tó lè fẹ́ òun lẹni tó níyàwó tó fẹ́. Fúra ẹgbẹ́ káà ti tẹ́ǹtì díẹ̀ ti ti tẹ́ǹtì sọ yẹn lábẹ́ dúró lórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó sọ wà. Ìdí ìtọ́jọ́ ní Islam wá ẹ̀rí púpọ̀ àwọn ará ní ìdíjú. Ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀ sì látọ̀dọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala. Bákan náà, dáhàwà ìpèsè sójú ọ̀nà ìsìlá. Ìlànà ìsìlá mo gbé kalẹ̀ kì í ṣe ìlànà tí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn láwùjọ wa tí wọ́n ń lò láti fi lé àwọn èèyàn jìnnà nínú ẹ̀sìn Islam. Islam ṣe yàtọ̀ láàrin al àwọn ẹlẹ́bọ wà áfíríkítà àti àwọn tá a fún ní Christians and Jews. àwọn a kì í pè wọ́n bó tilẹ̀ kò sẹ́ni tó jẹ́ lẹ́bọ tó ẹni tó sọ fọ́lọ̀ bí ma. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìsìláàmù sọ pé kó orí kristian sì bẹ́ẹ̀ wá ní ẹlẹ́bọ fún ìṣẹ̀ lẹ́bọ ọlọ́run fún ẹlẹ́bọ. àwọn ìbáṣepọ̀ kan bẹ tí ìsìláàmù fà yí ẹ lẹ̀ láàrin mùsùlùmí àtẹ tó jẹ́ kristian tí ìsìláàmù fà yí ẹ lẹ̀ láàrin mùsùlùmí àtẹlẹ́bọ ó yẹ káwọn nǹkan yẹn kó yé wa program káàkiri a lè invite àwọn christians náà fún wa dáadáa nínú campus a lè invite wọn káwọn náà wá nínú ọ̀kan náà àwọn program tó dáhùn sí káwọn náà wá gbọ́ àràdáwà anabi sallallahu alayhi wa alayhi wa sallam ọmọ kan jíù ní bàbẹ́ ọmọ yẹn sí ànábì tí mo lè wọlé lọ ànábì wọlé ànábì wọlé ànábì rí ọmọ yẹn kọ̀ǹdíṣà tó ọmọ yẹn wà kọ̀ǹdíṣà tó yẹ wípé ẹ̀mí ti fẹ́ bọ́lá rẹ̀ ànábì wa wọ ọmọ yẹn títí ànábì ní kúlá ìlàhà ìlàhà ànábì ní ọ̀sọ́lá ìlàhà ìlàhà àbí sọ pé àṣẹdọ̀ ńlá ìlàhà ìlàhà ọmọ yẹn sọ wà wọjú abẹ́ bàbá kan gan ló wà sọ fún ọmọ yẹn ọkùnrin ọ̀tọ̀ nǹkan nítorí sọ pèlè tí wọ́n kúrò. Níbo ló ń pàdé bẹ̀rẹ̀ fún táwọn ẹ̀sìn bá jẹ́ èèyàn burúkú sí bàbá yẹn. Àkọ́kọ́ náà kò tún wọnú yẹn. Ẹlẹ́ẹ̀kejì kò dẹ̀ ní sọ fọ́ọ̀mù ẹ̀ pé sọ tí oníkóso bọ́mọ ẹlẹ́bi sọ́ni àlẹ́bi alhamdulilayi lẹ́bi àǹkọ́dọ̀hù nínú náà. Yá mojúbọ́lọ́dọ̀ ọlọ́run tó la ọmọ ìlú náà tó tó wọlé. Bọ́mọ ẹlẹ́bi sọ́tàn ọmọ ẹlẹ́bi dára ẹ̀kọ́ wò la fẹ́ mú jáde níbẹ̀ báwọn ẹbí ṣe fi lé máwọn ẹbí bọ̀ ẹni ẹ̀ lẹ́sìn ṣe mùsùlùmí tí o. táwọn ẹbí ò bá rí méjì pẹ̀lú ẹ̀ dáadáa kò lè wọ́n lú ilé ẹ̀ àdúgbò tó ń gbé ìwà àti títà ìmẹ́rin lẹ́jọ́ ti gẹ́gẹ́ aládùúgbò. Lẹ́nu kaba wá rí ọdún wọn ṣe bẹ́ẹ̀ gba ẹni ọ̀gá kọ yé èsì dàrí. Fúnà mo rí òun àti ilé ìwé ẹ̀sìn tẹ̀lé kan sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ ní mo bí ẹnìkan lè jọ kàn mọ́lẹ́ ọmọ lóde tó o bá ti ń lọ títì tó o bá fẹ́ ra àpàdo yíyan ẹjọ́ máa ṣé mùsùlùmù ní àwọn kristian tọ́wọ́ ti ní kristian tó dẹ̀ lọ́wọ́ sí ìyẹn búrẹ́dì ṣé mùsùlùmù ní àwọn kristian láti lè yìí jọ kàn owó ìdíje jọ pa ọ́ àtúrọ̀dọ̀ ọ̀lọ́ ìsìláàmù òfin ìyẹn yé àìmọye nígbà ìṣòwò ayélujára mùsùlùmí àwọn non-muslim láyé àlẹ́sọ̀lá àlẹ́sọ̀lá mùsùlùmí lọ́wọ́ mùsùlùmí náà bẹ̀rẹ̀

ẹni tó mọ ṣe iṣẹ́ yẹn ló ní ọ̀sánwó ọdún tá a bá ní mùsùlùmí tó mọ nǹkan yẹn náà ó dà ká gbé fún mùsùlùmí ọmọ yàrá torí pé iṣẹ́ tó gbé fún ẹ yọpàá lọ ọ̀dà mẹ́wàá níjọ́ ìjìnlẹ̀ àmọ́ tó bá ṣe wípé iṣẹ́ ló mọ nǹkan yẹn ṣe dáadáa oṣù tó burúkú yẹn gbé fún ní ìkẹ́kẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí àlẹ́bí ní méjì pẹ̀lú àwọn nọ́ọ̀nù sùn gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká mọ wọ̀ntúnwọ̀nsì èyí tó ń bẹ níbi ọ̀rọ̀ dáhàwà

ó fẹ́ kí o báwọn yẹn fi ariwo yẹn fún kálíkálí kálíkálí fà á ṣé ó kí o Atọrọ ẹ̀yìn bóyá pátá lọ dúró sí ó o àti máa kí o kó kí o rárá obìnrin ò láyé là là náà ó kùtì máa ọlọ́run náà sábì bá wíṣì kó o fẹ́ kó bá wíṣì O fẹ́ kí òun mọ́tálásí ànábì ni ẹ má o ó ń dáná ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n sọ pé súrà báyìí ha nígbà ń kí tí wọ́n bá máa kí lẹ́yìn sọ́dá ọmọ súrà wọ́n tún wọ́n gbogbo nǹkan. sọlá ẹnìkan iṣẹ́ mùsùlùmí ó kàn wọ́n ó bá tọ̀ àwọn kan fẹ́ fẹ́ lọ gbà mú wọn jẹ́ ní yàrá ìpìlẹ̀ ìpìlẹ̀ ẹjẹ́ kó tọ̀tọ̀ rẹ lónìí. ìgbà tó farabalẹ̀ tó tọ ìtẹ̀lẹ̀ tán àlejò wa ní ìlẹ̀kọ̀ àbí ẹ lọ fún omi ẹ bù sínú bókẹ́tì náà ẹ lọ dà síbẹ̀ ẹ bá ti dà síbẹ̀ ó ti fọwọ́ náà níbi bọ́sẹ̀ lọ́nà. àlejò sọ̀rọ̀ àlejò wa ní báwọn tàbí tó bá mà kò ní ṣe bẹ́ẹ̀ ànábì wá padà pé ànábì ń tó orí tó wà ní síbẹ̀ a máa ń kírun bẹ́ẹ̀ a máa ń rántí ọlọ́run ẹgbẹ́ sì ti gbọ́dọ̀ wà ní sọlọ lọ́wọ́ àlẹ́ wàhálà ìwọ̀sán bọ́lá yóò má wà ní abẹ́jẹ́ orí ẹ̀ ẹ jẹ́ ká wo àríkọ́sẹ̀ nítorí àníwá Muhammad sallallahu alayhi wa mss olùyàyò ìdímọ̀ sọ̀rọ̀ ìdí pẹ́ ìlú ta wá lọ yìí lọ́jọ́lá ṣoṣo ló wà nínú rẹ̀ lọ́jọ́ ìyẹn náà làwọn dúró sí wájú kódà àwọn òkú aláyè ká ṣe wá àti ní gbangba inú mi yẹ wọ́n níwájú bọ́ọ̀sì yẹn nìkan náà ni a ti lè ṣe wà àwọn adúgbò wájú bọ́ọ̀sì muslim student akọ oníkàlùkù dáhùn ti ti wá fúnra wa ń bẹ̀ àwọn mùsùlùmí kọ̀ọ̀kan bí méjì wọn wá bá wa ibi tá a ti fi apariwo àti àǹtí mọ́lábàtí bí pásítọ̀kù ti gbé àgbo wa nù ó wá dúró síwájú mọ́lábàtí ní ìwọ̀n báyìí pẹ̀lú àti ẹ̀yìn ẹ̀ẹ́dẹ̀ nílé kan inú wa sí àwọn lọ́rẹ́ àgbà kẹ́kẹ́kẹ́ lọ sí ìgbà ẹ má ẹni tó ṣe ẹ̀ bàbá kọ́ wa kó fún wa nínú ẹ̀mí rẹ̀ ó tọ́jà ni ẹ pílẹ̀ ẹjọ́ máa pariwo tó ń pa ẹ̀ ẹ̀ mọ́ ti lọ́wọ́ rárá pílẹ̀ ọ̀rọ̀ yẹn mọ̀ pé ọ̀dọ́ àwọn èèyàn fẹ́ gbà ẹ̀yọ́ ẹ̀jọ́ ẹ̀mọ́ wò ó sàmọ̀ tàbí pariwo pariwo pariwo lórí bọ́ọ̀lù kankan wà báwọn. àwa dáná oúnjẹ mo ní lọ gbé ẹ̀bà àtọ̀kẹ̀ ẹ̀fẹ̀ ẹja bíìsì ẹ̀ lọ gbé. <laughs> wọ́n gbé bá wọ́n gbé fún ọgbà. Ọjọ pàtó jẹ tán ó tún dìde ó tún bẹ̀rẹ̀ ó tọ́ka dà mẹ́ńbẹ̀ yẹn ẹ lọ gbó ìjẹ fún un. ìgbà tó lọ tó padà wá wa ó ní wípé kẹsì ọmọ ìpolówó ó wá fara balẹ̀ màtí wọ́n bá wọ́n ẹ̀fọ́ lọ oúnjẹ wa wọ́n tún gbóúnjẹ jẹun tá a kò parí kò lè bá wà wa a bá ti wá lù sábà lè program yẹn ni àwọn yẹn àwọn ọ̀nà sọ́la àpòṣù nípa dáwà ẹ máa ń ẹ máa ẹyin dẹrù ó yẹ wà láwọn olè mọyì ó lè mọmọ ẹ ṣàlàyé fún wa ìdí Islam pàápàá jùlọ lásìkò tá a wà yìí orúkọ tí ìṣe tiwa wọn ti ti wá sábà jọ ní kó lè ní ẹ ọ̀fẹ́ máa wà lásìkò ẹ̀ báyìí torí wọ́n jọ fún ṣọ́ọ̀ṣì pé apàdé ìṣòro ǹgbà ìṣeré wọn yẹ o ó lè fi bọ́ọ̀mù pákó ó ṣe lọ o kò sí tá a fi lè fọra wa mọ́ lébẹ́lì tíọ́rì yín wọ́n ti lébẹ́lì wa ìwà wa ìṣesí wa attitude wa òun ni wọ́n gbìmọ̀ pé àti táwọn ènìyàn ń sọ ń pa wá àsopọ̀ yìí lọ. tá a bá wà nẹ́bí sọ́nù lọ́wọ́ àlè wa rọ̀sẹ́lá bánàbí ti lo ìgbésí ayé rẹ̀ rẹ̀ bánàbí ti present Islam fún ayé nìyẹn. ẹlẹ́bí ò lè jìhádì wá kọ́ jìhádì kọ́ tọ́pá ẹ̀. ìdáhùn ni wípé ànábì yẹn kan bí ti tè ní mọ̀tìmọ̀. kí ẹ gbọ́ pé jìhádì jẹ́ kó sẹ́yìn mọ́tò. jáde òṣèlú mọ́ta ìgbà táwọn ti dẹnu mọ̀dínà ìlú mọ̀dínà yẹn bí ìgbà tí èèyàn dá orílẹ̀-èdè sílẹ̀ orílẹ̀-èdè wo ló wá wà tó wọn. kan ṣe wàhálà pẹ̀lú nàìjíríà ojú ọ̀dọ̀ nàìjíríà tó dà gbogbo lọ títà wá ṣẹlẹ̀ ń bẹ̀wò táwọn sọ pé ah, nàìjíríà ò dáa ti pa àwọn ará kamẹ́rù ẹ̀rí kẹ́kọ̀ọ́ ní rí báyẹn ẹni nìkan ni wọ́n máa pè àwọn yẹn. ètò àlùjá lẹ́yìn àlẹ́ sọ́lọ́ lọ́wọ́ àlùwọ̀sọ́lá àwọn yẹn lọ mọ ogun Islamic State gbígbà. ó ṣe rí nìyẹn wáyé amẹ́ta fún ọmọ ogun wáyé gbogbo tí a jà sí ẹ̀rí yẹn àwọn yẹn tó jà ìbámu ni wọ́n ń gbà náà ìdí nìyẹn tó fi jẹ́ pé o ò lè máa lọ láàrin ìgboro ní ìbá ní àpèjọ yìí ti lè pa sẹ́ni tó rán sọ ní ìdílé pèsè lò. kódà nínú sẹ̀rẹ̀ Islam ẹnì kan ti dìnnà nínú campus ẹ̀ lè yẹn lẹ́ta torí pa kọ́kọ́ àwọn sẹ́ẹ̀tì kan ṣe nínú wọ́n jíìpù ẹ bọ́dà kan ọgbà náà kìtẹ́sì ẹ òun ṣe ìsìnkú pẹ̀lú nígbà kan lọ́la àmì ìrùnà yẹ fún o sí ní position láti take the law nínú sẹ̀rẹ̀ islam gẹ́gẹ́ bí sáwọ́dún ni wọ́n á report ẹni ẹ̀ wọ́n kò sí ilé ẹjọ́ adájọ́ ló máa dájọ́ pé wọ́n ò yàn lẹ́gbàá. tẹ̀sílì yóò tó pọ̀lọpọ̀ àwọn èèyàn adájọ́ ló dájọ́ ìdẹ́gbẹ́jà yẹn gbé lọ́wọ́ kì í dẹ̀ iṣẹ́ ní kápọ̀ sí kan lọ adájọ́ ó gbé lọ sí ẹjọ́ adájọ́ ni wà adájọ́ pé kí wọ́n lọ gbé owó ẹ̀. gbogbo ilé ìta nǹkan yìí àwọn tí ìṣe mùsùlùmí kò yé wọn àwọn ti gbà wípé mùsùlùmí ó ti kò yá ṣíṣe bẹ́ẹ̀ agbọ́dọ̀ nípa islam bá mi mú wa ká fi ìṣẹ́sì fàyè bá nàbì sọ̀nà wà ayọ̀ sílẹ̀ bá nàbì ti sọ fún wa àjọlọ́wọ́ bá aláṣọ wa náà kó fún wa lọ́wọ́ ìdí islam mú wa jẹ́màá islam spirituality and materiality tó o bá ní spirituality wò nìkan ló dùn lórí material things. tó o bá ní o ní ìdíyẹ o lè má di spirituality yẹn o lè má di àmẹ́bí combine between the two ẹni tí kìíní yóò yé wa ẹni ká gbọ́ ní dáadáa mo láǹfà náà ti discussion kan pẹ̀lú ẹnìkan àwọn ó wá sọ̀rọ̀ nípa Arabic Otu isi nke ní káàtó báwọn mùsùlùmí yẹn wọ́n bá bímọ wọ́n á tún sọmọ olóko ni lẹ́kítọ́rà ó wà àṣìṣe ọlọ́dún ìwà associate pọ̀ pàdé wa sọ̀rọ̀ ní ní ń sọ yẹn kò tu àtúnṣe kẹ́ máa sọ pé lẹ́kọ̀ọ́ mọ́ láwọn àdáhà ti gba ọgbà sí èdè ìjọba àjọmọ́jọ àgbà ọgbà lọ́wọ́ ẹ wọ́ọ̀tì kẹ jẹ́ pòfẹ́sọ̀. ìgbà tí bọ́ọ̀lù wa tó dúrẹ̀ lẹ́tà lọ́wọ́ ká oníṣẹ́yìn láìsí wọn mọ́ tí ìwé bá fi lẹ́kùn tí wọ́n ṣẹ̀yìn ní lọ́kà fámìlì àmì pòfẹ́sọ̀ àmì ìfẹ́lẹ́kùn ìjọba ìjọba débi wò ní ẹ bá fẹ́ gbádùn ní ẹ̀bàdàn yìí o fún àbá ìlú lọ. bó ṣe lè kórè nù àwọn tó ṣáájú wa bó ṣe rí nìyẹn sọ́kùnlá múlò tẹ̀mí ọ̀rọ̀mọ́lá àwọn yẹn mọ̀ọ́sù àmì wọn ẹ̀sẹ̀kẹ̀tìjà ni wọn láti èèyàn kan báyìí kí ẹ bẹ́ sọ. sọ́kùnlá múlò tẹ̀mí ọ̀rọ̀mọ́lá akọ̀dà lè ṣùgbọ́n ó jókòó ìrọ́jà láàrin òun àwọn filosofa ní Alexandra ní Egypt Alexandria ó jókòó pẹ̀lú wọn láyé náà zúrò wà láàbẹ̀ ó sì pèsè à píìsì tó ń lé ní nǹkan bíi two hundred pages láti lè rìkọ́jà pẹ̀lú àwọn filosofa kò mú ìkàkì lọ́wọ́ ó kàn pèsè à ó lé ní two hundred pages ìyẹn lọ́padà dìwé lẹ́yìn láwọn ìgbà àwọn àfáà tó látara àti eléyìí gbogbo tí ìyàbá ti fẹ́ ṣe bí èyí ó ṣe kó yanjú ọ̀rọ̀ à ń lọ iléèwé yìí ẹ̀rí wọn pa ní lọ́pọ̀lọpọ̀ pa tá a bá má ti ìwé ọmọ tán lẹ́lẹ̀ o lẹ́jọ́ àwọn àkókò là ti fẹ́ máa tètè tán báwọn tó bá fi dé ìbá tó pọ̀ wàhálà kò lè fún yàn torí pé wọ́n tún kárí ẹ̀ àwọn èèyàn fẹ́ lóbi two hundred ìwọ náà ló máa jẹ láti ìbá àti wọn ẹ̀sán ẹ̀sán ẹ̀sán kó sàtìmọ́ lọ lọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí wọ́n ti ń ba ayé wọn kàn fún ṣé dandan ẹlòmíín náà wà fún wòlò ṣùgbọ́n àtàbọ̀ wà lẹ́ àtẹ̀fọ̀ wà lẹ́ èyí tó fi wọ́n náà lùmọ̀ ọ̀rọ̀ yóò ti gbìyànjú nínú àwọn nǹkan tí ẹ̀mí tẹ̀sí ti sára ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́ ìfẹ́ bá ti fẹ́ fi ẹ̀ máa ń mà á ó ọ̀rọ̀ yẹn kò ní dúró ìjọ ọmọ ẹlẹ student ìjọ àkókò rẹ ọ̀rọ̀ yẹn ò ní bí sọmọ ọwọ́ àti fọdọláì àfọlọsíláì ṣùgbọ́n ẹni tó tó tó tó láti gọ́ọ̀nà ní sọ̀rọ̀ kò lè tó lòdò ṣùgbọ́n lẹ́yìn ojú ẹ̀ka tí wọ́n ti yàn lójú ẹlòmíì ní ẹ̀kọ́ tó lòun ti yàn yàn náà orí orí ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ fún ìtàn wọn sàn pa páàkì ẹ̀ ọmọkẹ́ni ẹjọ́ làkàntì tọ́kùn olóògbé tẹ̀wọ̀n ẹ̀ ẹ̀ kí ilẹ̀ tó lù sí òní ó dé lóun fẹ́ fi ọ́ ọ̀nà ó sàn ń tò ọ̀dà bóòlù ló ṣe jẹ́ bàtí ó padà sọ náà kò pass tí àwọn àyìn bá gbà tó bá fẹ́ pass àwọn bá dábẹ́ ọgbọ́n mo ní torí ọ̀dọ̀ tó o bá yẹ kí yẹn kò nǹkan yẹn lọ o nígbà tó o ti mọ nǹkan yẹn ìgbàdí tó o lè tó pé ìdáàbò lé lára ẹni kó o fi yọ kọ́ ọba dẹ̀ mọ̀ kọ́nà òkú ọlẹ́kùn òkú ẹni tí ìkànnì wà tó o lè ṣe. táwọn yẹn bá jáde sí labour market kódà private school lásán wọ́n fẹ́ ìkútù àwọn èèyàn interview ojú òdùmọ̀ jù ṣé ìwọ náà fẹ́ gbà tó fẹ́ tíìtì lélẹ̀ ìdáná wọn lè yẹ fẹ́ tẹ̀yẹ̀ sí àwọn àti ìtẹ́jú fáwọn èèyàn ẹ wàá rò ó pé ọdún ẹ̀dí yẹn ọ̀fẹ́ tì ní private secondary school nínú fifty ẹ̀sìn bí o máa tẹ̀rí tọ́pìkì yẹn kò dé mi náà nínú fífi. ó dàgbé fífi tẹ̀lé tó lè. dókítà ah, kọ́ kó lẹ́wọ̀ tí o fẹ́ tí mo lọ kà ní àjẹ̀lẹ̀ òdìgbà díẹ̀ pé mi ò yé mi dáadáa láàbò. àṣírà wa ni ẹ lọ ní láti fi ṣe pé mo ti jáde mo ní iṣẹ́ yẹn kọ́ làfẹ́ lò mo fẹ́ mọ̀ kíní ìdí máa ń kó owó àkọlá wa nìyẹn. sábà ní kí

tiẹ̀ náà láwùjọ nígbà wá jáde tán ìyàwó tì ọmọ tó ní ẹ lẹ́wù lọ ẹ̀ ń lọ mo ní pé máa pọ̀ tó o fi kó gbogbo ilé àwọn tó bá mọ̀ wí ti jà kí ẹ fún mi ṣe tó bá àwọn náà fẹ́ kọ́yìn nítorí nínú àwọn ọdún tó bá ètò ẹ̀kọ́ wa ṣùgbọ́n àwọn mùsùlùmí àwọn làwọn tó nǹkan tó bá wọ̀ jama àbẹ́yẹn ìmọ̀ràdíyà wọ̀rọ̀hìyà ọkùnrin kan lọ ọjọ́ kan ó ń lọ fà àwọn tàbí aká ó sì jẹ́ kó ju ogun ẹ̀sìn ló ń lọ báyìí padà àná ìgbésí wáyé pé ẹnu iṣẹ́ rẹ̀ ló ń lọ láti lè rí nǹkan tó mọ àtà ẹbí rẹ̀ ó jẹ tó jẹ́ halal ànábì ni wọ́n kọ́ ọ́ pé ojú ọ̀nà ọlọ́run náà wà. material things ànábì tó wá jẹ́ pé torí ọlọ́run náà lórí fẹ́ wọ́n máa kọ́ pé ojú ọ̀nà ọlọ́run náà wà. ìdí Islam sọ ẹni tó lẹ́tọ̀ tó lè sáà jẹ́ máa ń kẹ́tẹ́kẹ́tẹ́ ló wọ́n máa gùn àwọn òní bísí kìjọ ma pé àwọn kékeré ni wọ́n ṣe wọ́n á sọ pé òní bísí kìjì náà lórí pé ká tọ́ ní àwọn kékeré náà ni wọ́n á máa rìn fún àtẹ́kùn gbogbo àwọn nǹkan yẹn kì í ṣe náà tí a náà sọlá sọlá mu wa níparí ẹ̀jẹ̀ ká kẹ́kọ̀ọ́ nípa Islam akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn afọ àti wà lórí mẹ́nà ẹ̀jẹ̀ àhàlẹ̀ sunna àwọn ìgbóhùn ìfúnra kọ́tù ànàjíà àwọn ni wọ́n wà lójú ọ̀nà èyí tó tọ́jú lọ wọ́n ti ń ṣàṣejù wọn èyí ṣe àṣetò ẹni tó bá ń ṣe ìsìláàmù tó bá ti ń ṣàṣejù ọ̀hán ẹni tó tún ṣàṣetò náà òun náà ìbámu wọn tún wọn sì ní gbogbo nǹkan nínú ìsìláàmù wọ́n kàdá àlẹ́ ká làálù ó máa tán واتقى وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته إذا جزاكم الله خيرا bí Allah subhanahu wa ta'ala tí ó bá wa anábìwá Suleiman aleyhi salatu wa salam nígbà tí kúdíúdà tó jẹ́ alábàásọ̀rọ̀ Suleiman tó ń ṣe kan èyí tó wá ṣe àwọn èèyàn fún Suleiman ní ẹ̀bùn lóríṣiríṣi lóríṣiríṣi wọ́n ṣe wá fún ní ẹ̀bùn kúdíúdà wà wò wípé bóun ṣe súnmọ́ anábì Suleiman tó Suleiman ní هو قد طوال الجبل مسلما واني لو كان يهدى للانسان به مجهول لكان يهدى لك دنيا وما فيها لكان يهدى لك دنيا وما فيها لو كان يهدى الى الانسان في مجهول في ابدا àti orúkọ orúkọ tó wà tó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tá a tò yìí tí ẹ bá fẹ́ dára náà ní tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àbá tí ó wà ní ìpele táwọn ẹ̀ bá tọ̀ wọ́n ní táwọn ẹlòmíì wọn oyè báyìí wá oyè báyìí wá ẹ sì dára náà lálẹ́ ìjà òkúta lọ́wọ́ wa. làkà nàìjíríà lẹ́ka dúlíà wà máa fi hà Department of Mechatronics, the person of Alhaj Engineer K.A. Olaiya. We also recognize recognize the presence of uh, most of today's occasion, the person of Alhaj Engineer Tajid A. Amsa, the Chief Imam, the Chief Imam, the Prestator Ibadan. وعليكم السلام ورحمة الله And also, we recognize the presence of one of our Baba in the Muslim community, and calling on uh, Alhaj Abdulaziz, popularly known as Baba Kufa. وعليكم السلام ورحمة الله وبركاته. Our nation we recognize the presence of our respected brothers and sisters from other institutions. If you don't know, we have our respected brothers and sisters here from University of Ibadan, the Federal Cooperative College, the School of IT, they are all present here. We all say you, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Now, bí a ṣe pẹ́ yẹn, Amir UI, University of Ibadan àbíkí ìnáwó àdóṣù sọ́wọ́ àbí mọ́màbọ̀ ní ẹ̀dùn náà ẹ̀yìn náà lọ́wọ́. whether cooperative college nípa amir yusuf ṣóyínká please come forward. school of nursing amir abdulsalam abdulmalik abdulsalam abdulmalik national open university i mean we will be for